ó lè wà nínú òkè ìṣòro ìwọ tí òun ọjà lágbọ̀ràn gan ìpáyà ọmọ àbá nínú òkè ìṣòro tó wà yìí ju òun gan wa ṣùgbọ́n òun ń wọ tán máa kọ́dọ̀rọ̀ lọ ọba bá ní ọ̀sẹ̀ náà ní ọ̀sẹ̀ dáadáa sì ni gbogbo ní tí ó ṣe lórí ọ̀rọ̀ ẹ̀dá òun dúró nídùú wípé asàlùlá rẹ́dà bẹ̀rẹ̀ kọ́dà wọ́n lọ́wọ́ bá ń tọ́ bá ti parí gbogbo jẹ́ ìjọ́nu sí i. èyí tó pọ̀ jù nínú bí kírò jíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam aláwọ̀ ẹni asàlù ká rẹ́dà bẹ̀rẹ̀ kọ́dà. wọ́n lọ́wọ́ bá jẹ́ kí n máa yọ́nu sí i tọ́ bá parí gbogbo fún mi gbogbo gbà. dákan lè ṣe ládùá aláwọ̀ ẹni asàlù ká lótùfà tí máa já síbi mọ́kọ́dà wọ́n lọ́wọ́ bá ṣe ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi pẹ̀lú kíni pẹ̀lú ń tọ́ ọba ti palélú lẹ́mi lérí fi rọ̀ mí lọ́rùn má bà yín ní mi jẹ́ má gba ìdúró sísìn lọ́wọ́ daniel haru haru wàlẹ́ ọmọ sọ̀dọ̀ abiyi èèyàn abiyi èèyàn ni ọ lọ́yẹ̀kọ́ máa jẹ́ kódà bàbá wa náà níra ogbe a máa bẹ̀yẹn kó máa abúdá ìwọ ni ebi ọ apá ẹ̀ kó gbé ọjẹ lá ìdúró sísìn àṣẹ ọlọ́run ọba ni tó jẹ́ pé òun ló lè mú ẹ̀dá bọ́ nínú wàhálà tó bá lóun ò ní dúró sísìn ó ti gbá ara rẹ̀ sínú àjàgà àṣetán ni. Na'udhu billahi min dhalik. Tọ́. bí àwọn àmì ọlọ́run ọba máa ń fi fa ẹni tó bá jẹ́ ní tiẹ̀ ẹrú rẹ̀ mára báyìí wípé rárá o àmì àgbàgbé rẹ̀ àmì láti fi tó sísí sí ó lè jẹ́ pé àdúrà kan ló ṣe ń bọ̀ wà nù òkèṣọ́. gbígbà tí sọ́ra àtìlẹ̀ ìjábà bí ó ṣe gbàgán yóò ya òun náà lẹ́nu pé à èwo tún lélẹ̀ Allah subhanahu wa ta'ala ikaramat báyìí àgbàyanu báyìí miracles báyìí yìí máa fi fa olùgbàgbọ́ òdodo mára láti fi jẹ́ kó mọ̀ wípé òun wà in charge òun ọlọ́run ọba là á gbára lé ìbínú rẹ̀ là á sá fún ìyọnu rẹ̀ là á máa lé bá òun nìkan là á máa pè òun ló tó sìn. ó lè má yé wa ṣùgbọ́n ah, sóun lọ́pàṣẹ ṣùgbọ́n òjìṣẹ́ ńlá ṣe sọnù sallallahu alaihi wasallam yóò máa rìn lọ bẹ́ẹ̀. náà fọdọ ló fi jẹ́ wípé gbogbo ìgbà alùsùnà òjàmá wọ́n mú ó ní àgbékalẹ̀ àgbékalẹ̀ ṣẹ̀ríà fún kínni fún dáàfi ma kàrámà mírèkù mírèkù ni tí ọlọ́run ọba gbé jáde ní àpọ́nlé fún ẹni rẹ̀ ẹni tí ń ṣe tiẹ̀ ní ojú ọ̀nà tí ọlọ́run ọba fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wá ní òpin oríṣiríṣi nǹkan ló lè fi ṣe àgbàyanu báyìí fún náà. بسم الله الرحمن الرحيم وأهل السنة والجماعة يصدقون بأن في الدنيا سحرا وسهرا قال الله تعالى فلما جاء السحرة àwọn àlùsùnà jama tí wọn wọ lójú àwọn ẹni retán ti kọjá lọ àwọn tọ́lọ́mọ ọba yọ́nú sí tí aṣíwájú nínú àwọn tí ọlọ́run ọba yọ́nú sí nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n nígbàgbọ́ sí pé bó ṣe jẹ́ pé àwọn ẹni rẹ ọlọ́run máa máa ń ṣe àgbàyanu látọ̀dọ̀ wọn yìí o àwọn nǹkan fẹ́ jọ bẹ́ẹ̀ náà o ṣùgbọ́n kì í sára rẹ o. ó ní idán kàràmà àti idán ó yàtọ̀ sọ́ọ̀sì rẹ̀ gan yàtọ̀ asulu rẹ̀ ibi tó ti jáde wá gan yàtọ̀ ìṣesí àwọn tí wọ́n á dẹ̀ òpìdán ìṣesí wọn náà yàtọ̀ kí ni ìṣesí àwọn awliya Allah. wọ́n máa ń ṣọ́ ìgbàgbọ́ wọn wọ́n máa ń tẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọba wọ́n máa ń fi tòjíṣẹ́ lọ́sà sọ́là wọ sí àwòkọ́ṣe wọ́n máa ń pa lọ́lọ́ wọ́n máa ń rẹra wọn lẹ̀ wọ́n máa ń sá fún káwọn má ṣe lọ́run ọba wọ́n máa ń sáàdì ojú ọ̀nà rẹ̀ ni wọ́n máa ń tọ̀ bẹ́ẹ̀ náà ni. àgbàyanu náà máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn kan tó jẹ́ wípé wọn è ṣe ni ọlọ́run ọba wọn ò mọ ọlọ́run ẹni èṣù ni wọn kò sí tútà wọn náà ò lè pa pé ọlọ́run ọba wọn á dẹ wọn lẹ́kẹ pẹ̀lú túù ọlọ́run ọba ń fọn wọn pẹ̀lú túù. kọsọ sọ wọ́n dẹni rí o nà nítorí náà àwọn kan bẹ alùsùnà jama àgbàgbà àwọn kan bẹ sahara ni wọn àwọn òpìdán tọ́jẹ́ wípé ìṣe sí ìtí ń jáde lọ́wọ́ wọn fẹ́ jọ karama bọ̀dì kìí ṣe kí láàfin sàdáyàrí náà. ọlọ́run ọba wa ń pè àkíyèsí wa sí. ọ̀já olùsèṣirí àdìm. láti ló jẹ́ ká mọ̀ wípé idán wà wípé wọ́n wá wá pẹ̀lú idán tó gbọ̀ngbọ̀n idán tó gbọ̀ngbọ̀n ni odindi anabi ọlọ́run ọba anabi Musa sallallahu ala nabiyina wa alayhi wọ́n ní kí ni sọ. So kó mú àmì wá àmì wo ló mú wá ọtọwọ́ bá pò ọyọ jáde ọwọ́ ẹ̀ wá mọ́ kangakanga bíi yìnyín nínú àmì tí ọlọ́run ọba fún un wípé tí a bá ti ní mú àmì wá ọlọ́lọ́run lọ́rùn ṣe kí láàmì pé ọlọ́run ọba rán ṣe ó ṣe lé bó ṣe ṣe lé àá. fìràáhùn làánàtúlá alẹ́ ó ní òpìdán lélẹ̀ ẹ bá ń pariwo gbogbo àwọn òpìdán tòun náà kí ẹ jáde ta má tí wọn jáde ta wọ́n kó iná wọn nínú ni wípé wọ́n ń fa nǹkan ntí wọ́n ń fa ó ń jọ bíi. ejò ó lè jókùn o lè jẹ́ nǹkan mi òpìdán tó náà bá mọ̀ nípa adán ọmọ wípé n tí wọ́n ń ṣe ohun èso òdodo wọ́n kàn ń ṣe bojúbojú ojú àwọ̀ ẹ̀dá ni sẹ́ẹ̀ ojú àwọ̀ ẹ̀dá ni wọ́n yí ipò kì í ṣe wípé nǹkan ń ṣẹlẹ̀. àwọn sọ pé the more you see the more you wọ́n máa rí lóòótọ́ bọ̀ orí nǹkan ẹni tó bá mọ̀ wọ́n tó náà ma ní ju ojú wọn yóò máa ró kòdoro tí wọ́n ń ṣe. àwọn òpin náà ni fìràwọ̀ wọ́n mọ̀ tí láàlẹ́ wọ́n mọ̀ yìí pé gbogbo ń táwọn ń ṣe kì í sòdodo wọ́n ń tí wọ́n ń ṣe ìdẹ́rùbà ànábì Musa sallallahu ala nabina wa alayhi ọlọ́run ọba ní látàkà má bẹ̀rù kọ̀ pa ọwọ́ rẹ̀ hùn jùlẹ̀ ọlọ́run ọba ti kọ́kọ́ fi kọ̀ pọ́hùn ṣàgbàyanu fóun náírà ọlọ́run bí léèrè wọ́n máa tílíkà bí ẹ̀mí níkà yàrá kí ni èyí tí nto bẹ ní ọwọ́ rẹ̀ tó dì bi Musa sallallahu alaihi wa alihi ó ní mi ni mo máa fi ń tẹ̀lẹ̀ wà ó ṣubíà làbánìm mo máa fi fún àwọn ẹran tí mo ń dá jẹ. wàlẹ́ yà fi ya máa rí mo láwọn nǹkan míì tí mo fi ń ọsọ fọlọ́wọ́ bá bẹ subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní ọ̀wá jùlẹ̀ káti ẹ̀rí ọba jùlẹ̀ ọ̀yẹ́dá ẹ̀yà ayé tó tẹ̀sà lọ́ba di ejò tí ń rìn lọ lọ́ba anabi musa bá fẹ́ fèrè gègé àṣebí wọ́n ló ní nǹkan gangan wọ́n ló ní tó túmọ̀ sí pé kò ntọ ọ̀bọ̀ o lè sọ anything da láti fi pàtó kọ́lọ́wọ̀n ọba kọ́ dáadáa láti fi pàtó dáadáa fẹ́ dà. ntọ́ pàtàkì jù ni pé kéèyàn jẹ́ tẹni ọlọ́wọ̀n ọba ntọ́ bá dáwọ́ lé ní ti ń bá ń ṣe ọba kó ṣe rẹ̀ ní ti dáadáa látọ̀dọ̀ wa. ọlọ́run bá ní kó mú padà àsìkò lílo rẹ̀ ń bọ̀ ìgbà táwọn òpè náà fìrà àwọn dàntìlà àlẹ́ tí wọ́n ń pa gbogbo tí wọ́n tán ọlọ́run bá pa níbi mùsálà ṣe pé ọ̀dà àjùkọ̀ pa tiẹ̀ lẹ̀ nínú àwọn àsìkò tá a lóore ó jùlẹ̀ ọwọ́ á di ntójú gbogbo wọn lọ tó gbé tiwọn mì àwọn òpìdán fìràhùn wọ́n ń wò ó eléyìí táwọn ń rí yìí o kìí ṣe okùn táwọn ń fà kìí sarúmọjẹ òkodoro lélẹ̀ ejò gidi ni wọ́n rí ni wọ́n fi wọ́n wọ́n fẹ́ àá ló fi jẹ́ pé ìgbàgbọ́ tètè dé sí wọn lọ́kàn wípé eléyìí èsè pùrọ̀ òdodo lélẹ̀ ìgbéra ni. nígbà tí imáni wa dé sí wọn lọ́kàn báyìí wọ́n mọ̀ pé a ah, òkodoro lélẹ́lẹ́ ni ó fi jẹ́ pé nígbà tí firaun àtìlà àárẹ̀ ló sọ pé ète yín ni gbogbo yín lẹ jọ ń fi ń pin tútítú wọ́n dẹ̀ mọ̀ ń tó lè ṣe àìmọye ọmọ ọmọkùnrin ọmọdé tó ti pa ṣé àgbà ọ̀wá nílá láti pa but kí ni wọ́n fi dá lóhùn faqdi ma anta qadi gbólóhùn ẹni tí gbàgbọ́ bá ti rinlẹ̀ sí lọ́kàn tó jẹ́ pé kò ní bìkítà lórí gbogbo ohun tí ẹ̀dá mi bá ń sọ mọ́ àyàfi tí ọlọ́run ọba tó bá pè sí i ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbọ́ ìmánì tá a bá gbọ́ yé fukufuku rẹ̀ lè ṣẹlẹ̀ síyàn lọ́kàn kọ́ máa lé ojú ọ̀nà tí ò lè tí ò yẹ kó lé ọ̀tọ̀ ni wípé kágbọ́ yóò ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni wípé bóò láàṣẹ lò ó tí ò tún wá fi ní wá kó bá àgbọ́yé nǹkan ọ pàtàkì nínú ìgbésẹ̀ rẹ̀. olùsìn kan dáadáa lọ gbàlérò ṣùgbọ́n kò ní jẹ́sí dáadáa látara wípé kí ni àníyàn rẹ̀ dáa ṣùgbọ́n náà tó gbégbá wọ́ gbogbo wa là ń fẹ́ kí Islam rẹ̀ lórílẹ̀ torí pé látara bẹ́ẹ̀ ọ̀nà oríire ni kìí sí fáwọn nìkan bọ́tí fún gbogbo ẹ̀dá arọ́ rọ okùn yọ́dẹ̀ tún rọ adìẹ ṣùgbọ́n ọ̀nà wo lágbègbà tá a bá rò wípé ọ̀nà kan bẹ tá a gbègbà yàtọ̀ sí bọ́lá wọn bá ti fi hàn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní tá à ń sọ ni wípé òjíṣẹ́ ńlá ọ̀gbọ́yé tó sallallahu alayhi wa sallam tàbí wípé ọlọ́run ọba tí ò fi rán tí ò fi mà á báwa ṣe fẹ́ ṣeun ọlọ́run ọba yẹn gbàgbé àhìláhùnmá mọ́rù èwo ní òkòrò nínú méjèèjì èwo ló dùn ún nínú méjèèjì ìmọ̀pójìṣẹ́ ńlá ó ṣiṣẹ́ jẹ́ ni àbí pé ọlọ́run ọba gbàgbé èwo ní ọ èwo èwo ní ọ jáì nínú bíburú nínú méjèèjì ló fi jẹ́ pé èèyàn ń sọ báwo ló ṣe ṣe bó làwọn aṣíwájú ṣe gbọ́ yìí ló ti jẹ́ wípé àlàyé àwọn àfáà lórí rẹ̀ ọ pàtàkì lèèyàn ọgbọ́nú òfin gbọ́dọ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ tó bá ṣe tiẹ̀ lọ́tọ̀ yóò fa mùsíbà. náà wọ́n ní gbogbo ní tó ṣe gbé ilé ayé bí ní ọmọ alhamdulilah àwọn òpìdán yìí ní tí wọ́n mú wa ọlọ́run ọba ní wọ̀jáhù bẹ̀sẹ̀rì azim wọ́n mú àwọn adájọ́ gbọ̀ngbọ́n wá ọgbọ̀ngbọ́n débi wípé òdìndí ànábì ọlọ́run ọba ń ta sẹ́yìn bí ibà sòkòdòrò ìmánì àti ìgbára ti ọlọ́run ọba sẹ́yìn lè kojú irú nǹkan báyìí kò sèse ló fi jẹ́ wípé ìmánì lèyàn ṣiṣẹ́ fún ọ̀nà tá a gbà lò tí fi rírì ń jẹ àlékún là á máa lé ọlọ́run mọ́sà fi wá lọ́rùn. náà. وقال تعالى ولكن الشياطين كفروا يعلمون الناس السحر ṣé karama àgbáyá ni fún àwọn ẹni tọ́lọ́run ọba tí ń jẹ́ wòlíì rẹ̀ tó dẹ̀ yẹ pé gbogbo mùsùlùmí gbogbo mùsùlùmí ni wòlíì torí wípé ìgbàgbọ́ ń bẹ ọkàn lọ òkè jura wọn lọ ní bólúkálukú bá ṣe ṣiṣẹ́ lórí ìgbàgbọ́ rẹ̀ sí bẹ́ẹ̀ náà ni tó dẹ̀ pé ọlọ́run ọba wa máa ń ṣe kàráàmà lóríṣiríṣi ìgbà fún àwọn ẹni rẹ̀ báyìí bẹ́ẹ̀ náà ni àṣẹ̀pọ́ tó jẹ́ ẹni ègbé ó ní àwọn ẹni tiẹ̀ náà ó ti ṣàkókò nàkí sọ́lọ́run ọba gbogbo ojú ọ̀nà tí àwọn ẹni tiẹ̀ tí wọ́n tó ọmọ fi wáyé ò sí lórí ìsìnà yìí lòun náà máa lé irin iṣẹ́ dẹ̀ wà fún nínú irinṣẹ́ yìí oníkíni onídán yu'allimuna an-nasa as-sihr àṣepá yóò máa kọ́ àwọn èèyàn ní idán láti fi ṣàgbáyà tó o bá so kínní pọ̀ mọ́ báyìí tó o so báyìí tó pé nǹkan sí yóò dà o ní ìdí láti rìn jìnnà sí lágbájá lọ fẹ́ mú. ó ya yà pẹ̀lú tàbí de fẹ́ dè é lè tàbí dojú ọ̀rọ̀ rẹ̀ kò lé wa aláàmù ti aláàmù sínú ọmọ alẹ́ ẹ wá máa pè pé this is bó ṣe bá tí ti aláàmù náà dé inú ọmọ alé kí sì balasi bò kọ́ gbogbo àwọn àkàrò wọn náà nù lẹ́sẹ̀ bí ṣe ń jẹ wọn àṣetọ́ọ̀nù tọ́nà wọn bá ti fi gbogbo oríṣiríṣi ète rẹ̀ kọ́ wa kó fi mọ̀ wá torí ara rẹ̀ ni wọn náà nù. bí a rí bí àwàdà lóòótọ́ gbogbo ògbà. mùsùlùmí gbọ́dọ̀ kún fún kínní zikrullah kò sí tí ọlọ́run ọba fi ṣe ogún látara òjíṣẹ́ náà sàrà sàlám fún umma yìí bíi kínní bíi azkar ọwọ́ alásìkò báyìí nítòsí ni òṣèkìlì ni òṣèkìlì mọ́tì ẹ̀jẹ̀ kẹ́nu wọlé kó kó dúró nígbà kan àyàfi pẹ̀lú zikiri kan tàbí kejì. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويميت وهو على كل شيء قدير لا إله إلا الله لا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله بنو ربانشين بوشين بوشين ميسي pẹ̀lú ìrántí ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ó sì súnmọ́ sí tí ó fi jẹ́ pé kí ni ọlọ́run ọba ó máa kó ọyọ nínú ewu tí ọba ní dúró ṣinṣin níbi iṣẹ́ níbi ìgbàgbọ́ n tí wọ́n ń ṣe ọlọ́run ọba ní ète wọn ọfẹ́ ẹlẹ́ lẹ́tẹ̀zúrò bí ẹlẹ́jọba ó tó mú òkè àpáta kó mú kúò níbi tọ́wà. Allah subhanahu wa ta'ala tó dá wọn ní sọ ilé ṣùgbọ́n ntọ́lọ́run ọba ń fẹ́ pẹ̀lú rẹ̀ òní ní pé gbàgbọ́ pé. ìbájá rẹ̀ rẹ̀ tá a bá fẹ́ kí ajá káborí rẹ̀ bó la ti fẹ́ á pàlájà ni pé mú nǹkan rẹ̀ sùn jẹ́ àkọjá o tó o bá lóun ara rẹ̀ pẹ̀lú ajá kí ni ó ọ̀rọ̀ rẹ̀ ó di bí o èèyàn fajá ajá kan bẹ́ẹ̀ ó lè jẹ́ odindi èèyàn tán ní ó fi sọ oko wọ́n fẹ́ kọjá nínú oko ọwọ́ ń gbọ́ kí ló ṣe wọ́n wá lọ fẹ́ bájá wọ̀ yàtàdì ṣé yóò lè fẹ́ bá kó o sọ wọn pé tó o bá pè ní majnun o tún tẹ́ḿbẹ́lú o tàbùkù bá wèrè tó o bá ní wèrè lélẹ̀ o tàbùkù bá wèrè torí lè kọjá wèrè kò tí ẹ aslan náà kò ní ti ń jẹ́ ìjọmọlúwàbí lára kèfèrí kan ìsẹ̀ńtọ́lọ́mọlúwàbí lára so kọ̀mọ́ ti ń jọmọlúwàbí kò ní nítorí náà ọ́. wọ́n ó dùn lójú ọ̀nà tó fi jẹ́ ọ̀nà àpọ́nlé tọ́lọ́wọ́n bá fi ọ́ sí kí ni ntíyàn fi dúró lójú ọ̀nà àpọ́nlé ó ní pé gbogbo ìgbà lílọ sókè lílọ sódò rẹ pẹ̀lú ọlọ́run kọ́ máa pẹ̀lú zikir wọ́n ọlọ́run ọba wọn ọba tó ṣe báyìí wọ́n ó kì í ní mẹ́sàn-án mẹ́wàá kó fi ṣe kíni kó fi dá sọ̀rọ̀ wọn kìí ṣe wípé wọ́n wà á lè sábà ntí èso ọlọ́run ọba torí wípé kíni kìí ṣe wòlíì wọn kìí ṣe alágbọ̀ràn dùn wọn. kí ni alágbọ̀ràn dùn wọn ta lọ́lọ́gbọ̀ràn dùn wọn Allah torí kí ló sọ Allahu waliyul ladina amanu ó ti kó ayọ̀ kúrò nínú òkùnkùn náà yọkùrìjì hùn mí náà tòlùmọ́ àti ìlànà náà wọ̀lẹ̀dí iná káfàrò ṣùgbọ́n àwọn ẹnikẹ́ni àwòlíyá hùn mọ́ tọ́gùd yọkùrìjì náà hùn mí náà nóòrì ìlà tòlùmọ́ tòlùmọ́ oríṣiríṣi òkùnkùn ni wọ́n máa ṣẹlẹ̀ iṣẹ́ òkùnkùn ni wọ́n kọ̀wọ́ wọn a ọ̀ọ́dà màní wàá já tọwọ́ lébọ̀ síbi tí wọ́n bá ṣe báyìí ná ìbẹ́nu kó wá ń bọ̀ báyà ni. subhanallah bápèjúwe rẹ̀ ṣe jẹ́ ni wípé ẹni tí ń gun pẹ̀tẹ́sì olékè mẹ́ẹ̀ẹ́dógún tó wá jábọ́ tẹ̀sẹ̀ kan àwa tún rẹ̀ tó ọgbádùn padà kí ni ó yóò tún yóò tún kún bàtà ni ṣé yóò bá ẹni tí ọjà bọ́ ti ń bá lọ ojú àpá gbẹ́sẹ̀ rẹ̀ bá tiẹ̀ tutù padà sójú àpá ó jẹ ojú ara ló fi jẹ́ pé èyàn gbójú lé pé wọ́n ó tù ú bá láti lè dẹ́sẹ̀ débi tí a bá ti ná ká tẹ́tẹ́ ká jẹ̀yàn náà ká jẹ̀yàn gbà bá wa jẹ̀yàn ká wa ṣètúbà mùsùlùmí yorùbá mu torí wípé kí ni tọ́lọ́wọ́n ọba gba túbà rẹ̀ ńkọ́ tí ọba gba túbà rẹ̀ ńkọ́ tó ọba kú sórí báwọn kí lọ fẹ́ ṣe sí lórí jẹ́ pé idán bó ká máa ṣe irú nǹkan báyìí wáyù ni tí a ṣe pọ́n ṣùgbọ́n kò lè ní olùgbàgbọ́ òdodo kankan lára lópin ìgbà tó bá ṣe pé kí ni tó bá mú tọlọ́hun ọba gbọ́ torí wípé kí ni ọlọ́run ju gbogbo ẹ̀dá rẹ̀ lọ nínú sífà kan sífà ọlọ́run ọba ó ju gbogbo ẹ̀dá rẹ̀ lọ nǹkan kan tí ọ̀dá ni wípé kọ̀dá ẹni tí ò lè mú kọ̀dá ẹni tí ò lè kápá. àṣẹ òun làgbára lé òun làásádìí ìbínú rẹ̀ là ń sá fún ká má tẹ̀ lọ́wọ́ rẹ̀ ni ká má lé ìwọ nìkan ni ká bẹ̀rù náà. إلا أنهم لا يضرون أحدا إلا بإذن الله قال تعالى وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم نعم gbogbo ètí àwọn elédà yìí o wọn ò lè túnú kan lára ẹ̀dá kan àfi tọ́lọ́run bá lọ́wọ́ sí i tó ń sí pé kí ni irin sí ọlọ́run ni wọ́n ti fi gbé ẹrù rẹ̀ padà tó ti yẹ sẹ̀gẹ̀rẹ̀ tó dúró tọ́ ọlọ́run ọba ọlọ́run ọba dẹ̀ wọ́n ti dẹ̀ wọ́n sí ọ ń bọ̀ ọba fi ọ nákànàkà ó ṣe kí ni subhanahu wa ta'ala ntí o nítorí náà kọ́ wa lè máa sádi wọn kò lè sí ọ láǹfààní kò lè sí ọ láǹfààní ìmọ̀ lè sádi wọn máa kọ́ oríṣiríṣi ojú ọ̀nà wọn yìí èèyàn ń kọ́ ọ̀nà ànú ọ̀nà nira fúnra rẹ̀ ni kì í sọ̀nà àǹfààní fúnra rẹ̀ torí èyí ò lè jẹ́ onílọsíwájú. ògóńgó àtúbọ̀tán kẹfìrí iná ni àtúbọ̀tán ò ní dáa ṣùgbọ́n o gbogbo ìpayà ìdúró ṣinṣin lójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala àtúbọ̀tán rẹ̀ ìdẹ̀kùn ni ìdẹ̀kùn gbére so ìdẹ̀kùn gbére ní ká máa lé alùsùnà wal jamaa àgbà àwọn òpìdán sì wà ṣùgbọ́n kí ni ìpìlẹ̀ wọn ìpìlẹ̀ wọn náà lọ̀gá wọn àṣẹ̀fọ́ tó jẹ́ pé oríṣiríṣi náà ni ọmọ gbé fún wọn láti ṣì wọ́n lọ́nà sí kí èrò rẹ̀ ó fi lè bá a kún ó lè fẹ́ jọ lójú ká mọ̀ pé kèé sóun kèé sóun àkè torí pé kí ni ìpìlẹ̀ rẹ̀ ó ti ṣe kí ni ó ti wọ́ wọ́n mọ̀ ní pákọ̀dá bí anna fihro. يضره أو أو ينفع بغير إذن الله فقد كفر. ẹnikẹ́ni tó bá wá gbà wípé idán ó lè ó lè ó lè mú ìnira báyà tàbí ó lè mú àǹfààní wá tí èsì pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ó ti di kèfèrí ó ti jáde kúrò ní Islam ah wọ́n ṣe báyìí wọ́n ṣe mérekù báyìí irú èèyàn wo ni ẹni báyìí kì í ṣe mùsùlùmí ó ṣe kínní irú èèyàn bá ìdánlélẹ́yìn má gbàgbọ́ n tó ń ṣẹlẹ̀ ń ọlọ́run fẹ́ fi dán wò ni ọlọ́run bá ní sanni sẹ́dọ̀rọ̀ jùmọ̀ mi ní ẹ̀sùn láyà rẹ̀ mọ́. a máa gbé wọn lárugẹ a máa ṣẹ̀dẹ̀ fún wọn a máa dẹ wọn lọ́nà tí wọn ò ní gbà mọ́ wọ́n ò mú nílẹ̀ wọn a máa fọn wọn wọn máa rò wípé kò sí báwọn ò ṣe jẹ́ ápùn yẹn bá jẹ́ ń kárí tó tí wọ́n ṣe ìlànà wọn ni olórí aláwo wọn ni ìyá àgbọn. wọ́n ni ìyá Ṣàngó bàbá kínní kan àpènà sẹ́yìn mọ̀túnmọ́ àpènà wọ́n chíǹjẹ̀ ní apààyàn àwọn apààyàn ẹni àsọdá pènà apànìyàn. sáwọn wò yí pé àwọn jẹ́ nǹkan kan sọ̀rọ̀ àtàn pé ẹ̀tọ́ ilẹ̀ bá pé gbọ́mọ̀ pé eléyìí èsì ojú ọ̀nà tẹ́ni tí ọjẹ́ ni rèé rìn. gbogbo oríṣiríṣi itú tí wọ́n ń pa ní dẹ́yìn ẹni yóò á máa wò yí pé ayé nù ayé ni ó yẹ ká sá fún ọ làá torí pé kí wọ́n má bàa kí wọ́n má bàa kó tiwọn bá wa tọba mọ gbà yìí pé wọn ò kó tiwọn bá ọ yàtọ̀ sí àṣẹ ọlọ́run ọba ó ti di kẹfẹ́ ó ti jáde kó ọ̀nà islam. Ah, àwọn ìyá nù ìyàwó ni ìyá rẹ̀ a gbọ́dọ̀ a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún tiwọn subhanallah ó ti tẹ wípé ọlọ́run ọba là á sá fún òun là á sá di òun là á gbára lé ó ti tẹ mọ́lẹ̀. pé wọn ò sí ìrọ̀nù tí wọ́n bá sí ọlọ́run ọba ò ní fún anírò wọn wà but ọlọ́run ọba sọ pé wọ́n máa ń bi tọ̀ọ̀rì wọn ò lè fi ara ní ẹnì kankan wọn ò lè dá nǹkan kan ṣe fúnra wọn ilá bí ìzìnnìlá àyàfi pẹ̀lú àṣẹ òun ọlọ́run ọba ajá òun ni wọ́n tó máa ń dẹ́ sí ẹ̀dá òun máa ń fi ń ṣèdánwò fún wọn. ẹni tó bá wá páàsì ìdánwò òun látara wípé ó pé òun wà o òun bẹ lókè òun lékè ọ̀la òun rí gbogbo ẹ òun nìkan lòun lè ṣe òun ni wọ́n èèyàn ṣáàdì láti kókó òun rẹ ó ti bọ́. ó ti ń de aṣíwájú ẹ̀dá sallallahu ọmọ Yahudi kan ọmọ ń ṣiṣẹ́ nílé òjíṣẹ́ lásán Islam ṣùgbọ́n masẹ́sì gan wà ó pè á ọ̀rọ̀ bàbá yẹn àgbàyanu pọ̀ ń bẹ ṣùgbọ́n èèyàn ò tí ì túmọ̀ sí wípé báyà nàbí ọlọ́run rẹ̀ sọlá ara ó ṣe ìṣe ọgbà pé ah, àgbàyanu pọ̀ nínú iṣẹ́ bàbá yìí ṣùgbọ́n kò tí ì túmọ̀ sí wípé ànábì ọlọ́run ọba ni àwọn dàwọ̀ àwọn máa ń pa sír dáadáa wọ́n máa ń pa adán dáadáa torí pé kí ni ẹni èṣù ni wọ́n wọ́n á mú irun òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam táwọn bá lò ó tó bá jẹ́ pé ànábì ọlọ́run ọba ni lóòótọ́ ẹ ọlọ́run ọ fún un. wọ́n wá lọ tìbọ̀ ọ́ inú gamugamu bíi kọ́ǹpù wọ́n wá lè rì mọ́ bí kan kó fi mọ̀ pé kìí ṣe tuntun. nítorí iṣẹ́ náà sàásọ́làmù ò tí ì ṣe lóró kó ń ti ṣe ara ti yàtọ̀ wọ́n mọ̀ dájúdájú pé ara rẹ̀ kìí ṣe bá ara ṣe rí ni kí ló jíṣẹ́ náà sàásọ́làmù ọwọ́ abẹ́rẹ́ sí ibẹ̀ lọ́hùn. bẹ́lọ̀ wọlé burúkú ọba tí ó kún máa kó mi yọ kìí náà ìgbà mélòó oṣù ṣé kìí sànà bí ọlọ́wọ́ bá kìí sànà olórí ẹni ọlọ́wọ́ àwọn màláíkà náà ṣe ìtọ́ráfù rẹ̀ màláíkà mi wà báyìí ibi táwọn sàbẹ̀ ti jókòó síwájú òjíṣẹ́ náà sàlám sàmà sí kẹrẹ wọn wókè Jibril wà wájú rẹ̀ wọ́n ni ya Muhammad sallallahu alaihi wa sallam lẹ́kùn sàmà ló sí wọn ò sí báyìí rí wọ́n ni àwọn màláíkà fẹ́ sọ̀kalẹ̀ nísìn wọn ò wálé ayé rí nítorí kí ni wọ́n fi fẹ́ wá nítorí àyà àwọn àyà kan tọ́lọ́run bá fẹ́ sọ̀kalẹ̀ fún ẹnìkan ò ní kà láti fi bẹ ọlọ́run ọba kọ́ nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ kọ́lọ́run máa wọ fún ní ti fẹ́ kí ni amana rasul bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun kàdélẹ̀ ìgbàgbọ́ ó kúnnú rẹ̀ ìpáyọ̀ ọlọ́run kúnnú rẹ̀ bó ṣe ṣe tó òfin ní bọ́ ò ní kúrò nínú dáírà nínú agbo ìgbàgbọ́ tó fi máa wà nínú ìkẹ́ ọlọ́run ọba tó fi ní kó àjàgà ṣetán ó kúnnú rẹ̀ ló gbàrà lọ́nà níta gbọ́dọ̀ gbàgbọ́ níta gbọ́dọ̀ máa wí lẹ́nu àdúrà gbogbo ẹ̀ látọ̀ àkúrò náà náà ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا يولا إيوه لا دونا دونوا يولي إيوه كلا إيوه سادي يولا سابا فانصرنا على القوم الكافرين نواسي نوري sí وما جو tí wọ́n bá sáyà kókó nàkí títí wọ́n yapa títí ẹ níbo ṣe ni ó jẹ́ lọ́sọ̀rọ̀ ara sọ̀rọ̀ ọlọ́ka sáyé mùsùlùm ẹ̀rí àlàyé tó yìí ṣẹ́nu sàn sọ́nà sí lórí àyà ẹ̀ sallallahu alaihi wa sallam náà ó dín ní oṣù mẹ́fà lọ́bi sílẹ̀ sóyè ṣẹ́nu sàn sáwọn èèyàn sí ní agbègbè ńgbà náà tí wọ́n ń gbiná àwọn òpinnu òsì wọ́n wà àwọn àyà kan wà tí wọ́n ti gbà àwọn bàbá kan wà torí ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ kọ́kọ́ fẹ́ bu ẹ̀kẹ́ tó jẹ́ pé wáyù ṣẹlẹ̀ fún tó ń sọ fún nana Khadija rọdà anha wípé zẹmìlú ni zẹmìlú ni dasọ́bù mi dasọ́bù kí ló ṣẹlẹ̀ kí ló lórí tá a nana Khadija lọ sọ́dọ̀ rẹ̀ kò lọ sọ́dọ̀ aláwo kò lọ sọ́dọ̀ àwọn àyà kan ó ní mo ní ọmọ èèyàn tó jẹ́ pé ó mọ̀ nípa tírà tí wọ́n fi rán àwọn èèyàn tẹ́lẹ̀ yóò lè tàná sọ̀rọ̀ ìyàwó dáadáa ó mú lọ sọ́dọ̀ wọ́rọ̀ torí pé òun di òun di nàfàrà torí ẹ̀sìn tó wà lárúbáwá ní bọ̀tí ó ti di tànásọ̀rọ̀ ó ní kí ló lórí ojú ìwé gbogbo nítorí fún wọn ní. Hmm. bọ́lá wọn bá ti gbé sí Musa lẹ́nu àríyíṣẹ́ ọdún fúláwọ̀ tí ọ̀dà kankan bẹ́ẹ̀ ni irú tí máa ṣẹlẹ̀ sáwọn ẹni rẹ̀ ní tọ́lọ́mùbá fẹ́ yà wọ́n sọ́tọ̀ tó fẹ́ ran wọn ń fẹ́. Hmm? Hmm? tí mo bá lè di dìgbà yóò ní kí n di ìgbà tí wọ́n lé ọkú nílùú yìí kí n lè bá kún ọ lọ́wọ́ kí ló jíṣẹ́ náà láti sọ̀rọ̀ sí. ó ní àwa mọ̀kùrìjì yahumu wọ́n lé ní maka wọ́n lé ní maka wọ́n lé ní lùí ìlú tí ó ti rú rẹ̀ wọ́n lè ní rí kí ló sọ fún mi sallallahu alaihi wasallam ó ní wọn ò ní firú sẹ́bà ìrìn nìkan tàbí ẹnìkan ò ní tẹ̀lé irú òdodo báyìí kọ́ mọ́ rí nira ta ló fẹ́ fi jọ. kìí ṣe pé wọn ò lára àwọn èèyàn kọ lọsọdọ ẹni kankan kò sádìí àgbà kò sádà àwọn ẹni kankan torí pé kí òdodo ti dé báyìí ó ti wà yìí ọlọ́run máa ní ẹ kò sójú ọ̀nà mi mà tèmi lọ́tẹ̀lẹ̀ mẹ́fà gbàtí nǹkan bí oṣù mẹ́fà pé ọ wà níbí òye wà bọ́ bá sùn gbangba wáyìn tóró ohun tiẹ̀ ń kàn díjú ni ló fi jẹ́ pé ohun ọ̀bàlùwà láti ẹ̀jẹ̀ torí ọkàn pàjùlé ní òye wà fún sallallahu alaihi wa mọ̀láyíkà Jibril tó níbi orí aleyhisselam Mikael tó níbi ẹsẹ̀ aleyhisselam wọ́n wá ń bira wọn léèrè kí ló sa arákùnrin wa ni èkejì wọn dà wípé wọ́n sàhárà rẹ̀ ni wọ́n sàsì wọ́n pidán alásàsì ení ná ení nínú ni bí ni ọ̀nà wọn papọ̀ àti lílo àlìjànú wọn máa ń bára wọn ṣe é papọ̀ ni. tipẹ́ nígbà ọ̀bá kàǹkà yọ̀bẹ àlìjànú lọ́wẹ̀ láti kó sí ara ẹnìkan láti bóun dà láàmú bàbá lọ ṣáàlá kiri níwájú àfẹlójú bó o là á ṣe wá kó yọ nínú wọn kìí ṣe tí mùsùlùmí á máa ṣe gẹ́ẹ́ kìí ṣe tuntun ṣèbí tó bẹ́ẹ̀ láàṣọ sọlá lọ sọ lágbájá ni níbo ló wá wà wọ́n ní níbi báyìí ni fi ń yé òjíṣẹ́ náà sílá lẹ́yìn pé àfi kí á lọ yọ òjíṣẹ́ náà sílá ní Aisha lọ́dàrà àlà ntí mò ń bẹ lọ́n fún láti gbà yí o àkóyọ ti dé o àtòun àti Sayyidina Ali àti nínú àwọn sàbí wọ́n wá lọ síbẹ̀ wọ́n lọ wò òjíṣẹ́ náà sọlá sọlá ní ká nà hó rọ oṣù ṣẹ́ẹ̀bà ká nà rọ oṣù ṣẹ́ẹ̀bà ṣe ọ̀tí àfi bí orí èṣù ẹ̀yìn gámgámá wọ́n mú irun òjíṣẹ́ náà wọ́n ti bọ̀ wọ́n lò ó.

ká lọ díìlì pẹ̀lú ọmọ èyí òjíṣẹ́ náírà rárá ọlọ́run ti kó èmi yọ náà mi ní fẹ́ ká burú ọkàn ṣẹlẹ̀ sọ́mọ làkejì lójíṣẹ́ lọ́sọ̀rọ̀ àwọn sọ́nà sọ yìí pé ó ní fi ń wá sọ̀rí lọ́wọ́ ọlọ́run ọba tẹ́lẹ̀ ṣùgbọ́n tí kúrò lọ́wọ́ kúrò àwọn ti sọ fún mi ń nǹkan kan máa fi torí kò sí tó tó súnmọ́ yìí láti fi wá ìṣọ́rí àti ààbò lọ́wọ́ ọba adẹ́dà lásùnfàànà mo sọ pé oníkàkà lẹ́yìn àṣùwà gbogbo ohun tá a bá kí àgbọ́dọ̀ kà lẹ́yìn láàárọ̀ lẹ́yìn ìrún lẹ́ẹ̀kọ̀ọ̀kan ah! wá sí ní ìdíkò rójú bẹ̀rẹ̀ náà tọ́ba sálámù tàmáka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 láàárọ̀ ọgọ́rùn-ún ní kó tó sùn lálẹ́ ọ̀dà thermic shock ọ̀kà ní àìmọye ìgbà tọ́ba jọ máa ń tọ́jẹ́ pé oògùn kan ló lò ọlọ́run ó gbé ẹnìkan wá tí ó ṣe àtọ́ka sí oògùn tọ́jẹ́ pé látara oògùn yóò jẹ́ ojú ọ̀nà halal tọ́ bọ̀nú tọ́wà ṣé musulmi kan bẹ tí ọ̀yẹ́ kọ́ nǹkan káàfù ni àbí àti tó gùn márama tí èèyàn ò lè fijọ́ márùn-ún kọ máa kà kà dán kà dáadáa kò gbogbo ohun tí ó kọ ayọ̀ nínú àjàgà yìí Allah subhanahu wa ta'ala ó ti fi irun òjìṣẹ́ náà sàásánà sí wa ní ojú ọ̀nà tó àwọn à ń bẹ̀rù pé yẹn fẹ́ jìnnà sun ọ̀tán jù la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ó lè fi ìfẹ́ wáyé bí ètò bí ẹ̀jẹ̀ bá kéèrè wa huwa ala kulli shay'in qadir wa huwa hayyun la yamutu lè fi kún pẹ̀lú ògùn ọlọ́run ọba <clears throat> sísá di ọlọ́run ọba pẹ̀lú àwọn gbólóhùn dídùn àwọn súra rẹ̀ inshallah ẹsẹ pé kí wọn náà sọ pé rárá tá a bá mọ sí irun nǹkan ibi tí wọn ṣe sí àmì tó ṣe á kàn pa kọlọ tù nǹkan tá a bá mọ á kún fún àdúrà yìí rẹpẹtẹ tá a bá ti kún fún Ọlọ́run wà ń jọ Ọlọ́run ò tún alẹ wọn kàn yẹn mọ wọn ní wọn lọ nǹkan kó dúró wọn fi kàmági ó lè jọ́sìn ó lè jẹ́ kí nǹkan ẹni tí ó kàn máa. ọ̀jẹ̀wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sàdúrà ọba bẹ̀rẹ̀ sí ṣe ojú ọ̀nà ibẹ igi ose dí kíní lọ́wọ́ ta ni àti tí kàn máa ti wòwé kí náà ṣe tú dànù báyìí ọmọ tù torí pé kí ni kádàrà ti irinṣẹ́ ọba ẹ̀dá tó bá wá fẹ́ sórí ire kò ní wá sọ pé rárá o òun náà kúkú wá dẹni èṣù látara kíni látara àdánwò tọba nítorí túmọ̀ sí ni pé ọ pé ọlọ́run ló ń dàn ọ́ wò tàbí pé ọgbà o ṣùgbọ́n a kò ṣeé mú àyàfi ká bẹ ẹlòmíì lọ́wọ́ ẹ̀sìn ṣé kò ti takò àkídá. so mùsùlùmí èyí jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ sóhun kó rí òun á dàrú kó má máa ìtumọ̀ tó òun ṣe ọgbọ́dọ̀ jẹ́ kó rí òun ó pé gbogbo gbà kọ́lọ́mọdé orí wa rọ.